وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وأبينا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين له بإحسان إلى يوم الدين وبارك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفغير دين الله يبغون وله أسلم ما في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون ومن يقتل ضربا الإسلام فينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم أن عليهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحد ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب عليم وما لهم من ناصرين لن تنالوا البر حتى تنفقوا مما تحبون تبدون وما تنفقوا شيء فإن الله به عليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Ọba ọba fún ọlọ́wọ́ ọba, ọba lágbára ọba elétò, tí ó tó padà rà wípé àwọn ọmọdé tàbí láì lẹ́yìn nínú tẹ̀síwò wa eléyìí tó máa wáyé ní dédé àkókò yìí láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn. tí a lọ́wọ́lọ́wọ́, òun ni Súrọ́tù Adé Mùhàmmad pàtì tí a ti sọ ní ara zọlù eighty nine lánàá tí ṣe kọ́ńtà oríṣiríṣi ọ̀sẹ̀ pàtàkì ní àádọ́rùn-ún. àwọn àtàkà lánàá yìí ó sàlàyé fún wa lọ́pọ̀lọpọ̀ bọ́ọ̀lù ẹ̀jẹ̀ sí wípé nínú àwọn ìtọ́ka tí àwọn àbá àtọ́ka sí ní ìdálókò ní tọ́lọ́bù òṣèlú àárà èyí tí ó túnmọ̀ jù lọ́rọ̀ ni wípé arákùnrin kan tí a mọ orúkọ ní àdáhárì lóṣù sùwẹ́yì àti àwọn ìyókù wa ta ní ọjọ́ méjìlá wọ́n sọ pé wọ́n sọ pé wọ́n tẹ́lẹ̀ yìí pé nàìjíríà ni wọ́n àwọn àkọ́bí ìyàwó ni wọ́n Ààrẹ ìkìtàbù sáàrì wọn jẹ́ ọgbà ìsìlám. Wọ́n padà kọ́ wá di gbèdérí padà. Bàtà wá di gbèdérí padà yìí. Ẹ̀ka wọn mọ̀ sí Háàrì. Gbọ́dọ̀ sí Nígbà tí gbogbo wọn ní ìlú Ìgbà tí àwọn ọ̀pọ̀ wá sọ kalẹ̀, àwọn ọ̀pọ̀ akọ́kọ́ kà lókè ní ẹrẹ Ìyẹn àyà ẹlẹ́ẹ̀kẹ́ ìdí ní àádọ́rùn-ún, ìkẹta dín ní àádọ́rùn-ún, ìkejì ní àádọ́rùn-ún. yìí sọ àwọn àwọn ọ̀ṣọ́ rẹ̀, àwọn tó bí rẹ̀ pọ̀, báyìí tó wáyé bí bẹ́ẹ̀ òun náà wáyé rò pé sọ́lọ́ wáyé bẹ́ẹ̀ ìlú àtẹ́lú sọ́lọ́ lọ́wọ́ àlèyàn sẹ́ta pé ọlọ́run ìgbà tí kú máa wù fún ọ̀rọ̀ padà sí mọ́sálà ó sì padà nígbà tí àlẹ́ mi sàn lóṣù yìí pé ọlọ́run parí sípà rẹ̀ ìyẹn lè gba ọ̀pọ̀lá náà wípé arákùnrin náà ó jẹ́ ìyí ọ̀rọ̀ náà àkọ́kọ́ ó kọ́ jẹ́ ìyẹn tí wọ́n rántí ó sì jẹ́ ìyàtọ̀ ìfọwọ́ lọ́wọ́ àrùn ọ̀sọ́là bákan náà ó sì jẹ́ ìyí ọ̀rọ̀ ọ̀rọ̀ ìpele ìpele lóṣòwò ó ní pé wọn ó fẹ́ tó sọ̀rọ̀ òdodo ló sọ

ìjódodo mẹ́tẹ̀ tàbí papọ̀ ìjódodo ní tọ́lá ọ̀gá àlejò ọlá òun ló ṣe gbogbo ìlọ. látara ilé wọn náà ló gba àyà èyí tó jẹ́ ìkọkànléláàádọ́rùn-ún tó sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí alẹ́ ìbàlẹ̀ yìí lánàá. ṣùgbọ́n táwọn òun ọba tí wọ́n á forí ní ẹ̀dọ̀ wọn ọlọ́wọ̀ bá títí ní kọ́ sáà ní ọ̀rọ̀ náà ni òun ọlọ́wọ̀ bá eléyìí ó sì fi múlẹ̀ bẹ́ẹ̀ ìpèní ọlọ́run ọba yìí ọba tí máa ń borí ní gbogbo èyí tí wọn náà ṣe tí ò bá wọn tí ò jẹ́ ìlànà tọ́lọ́run ọlọ́run bá kò sílẹ̀. ìyẹn náà wà lè gbé káyé àlejò lọ síbi àwọn àwọn méjèèjì tó tẹ̀lé yìí náà ó ní ohun tó papọ̀ pàpà jùlọ pẹ̀lú táwọn àbá sọ lórí ẹ̀. Àwọn náà òun àwọn tí wọ́n rìn sínú kúkúrú àìmọ̀ wáyé pé àwọn àyíká ó pa padà sọ́dọ̀ àwọn ọ̀tá ni wọ́n tún dáwọ̀ tí wọ́n tó padà sínú kúbúrú padà yẹ. A sì rí nínú wọn tó sọ fún wa wípé ní àwọn tó ń jẹ́ òṣèlú kó ní bá yẹ. Ṣùgbọ́n kó tó di fáwọn àlò tọ́lọ̀ bá ní òun náà tàwọn náà láti ṣàlàyé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الكفار فلن يقبل من أهل pẹ̀lú ọ̀rọ̀ tí a fẹ́ lọ kọ́kọ́ tó kí ibi tó kú lọ ìmọ̀ ìdí ilé sọ́ wọ̀nyí sí kúrò létí ẹni tí bá ń máa fi nígbà tí kí nínà bá ti ṣáájú. Bákan náà, nínà ìgbàwó àpò kọ̀dá ó yẹ kó tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn níbẹ̀. Ẹ̀rọ ọ̀bà tó mọ ọ̀rọ̀ sọ ọ́gbọ̀n sọ pé a nínà ó ní ní nínà. Láti lè fi ìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ wípé ìbọ̀rọ̀ ní iná lọ́dínà pápá rọ̀ ọlọ́dájọ́jọ́ àwọn ẹni tó ti rí wọ́n sọ̀rọ̀ oore wọ́n tako ibi jẹ́ ọ̀tọ̀ náà Wọ́n ní àlùkúkúrù sọ́ọ̀bà lè jọra ń sọ sí wọ́n lè náà ní àdàmùhúrù ìlà wọ́n takọ̀tọ̀ lọ́wọ́ lóyẹ́ والتنفيذ لرسوله وفي كتب الوجيسة لطلع رسمات الله كذا والتنفيذ لما جاء به من الدين وكتب الإراء وكتب الناس والشرع àti tẹ́jọ́ òfin táwọn ọba àdúgbò lẹ́wọ́n fún àwọn pèlú ọmọ wọn ni kó fún yìí àwọn tàbá ń yìí wọ́n sọ kúkúrú bàbá yìí máa lè rẹ̀ lẹ́yìn àwọn tàbọ̀tà sáájú fún wọn ó túnmọ̀ sí wípé àwọn tàbá ń yìí tọ́wọ́ àlejò ọlá nípa níbi ibi tọ́wọ́ ọ̀rọ̀ bá dà ìmáàlì lẹ́yìn ìgbà tí wọ́n ti pẹ̀lú ọ̀gá tó bẹ̀rẹ̀. kúkúrọ̀ lẹ́yìn náà wọ́n tó ní ìwà ìborí wọn ìtakùtọ̀ ọ̀gá ìta ọlọ́ọ̀gá níyà wọ́n lékó ní síbẹ̀. Ọlọ́nira àwọn tọ́lá rí wọ́n ń túnkù bẹ̀rẹ̀ tọ́ bá

Àbá àjìmọ́ àlùbábọ́rí tó tọ̀síwò wa ọmọ wọ́n pé wà ní pé àwọn tí wọ́n ń sọ yẹn àbá sọ lórí ọ̀pọ̀ nígbà àwọn akẹ́kọ̀ọ́ sí tí wọ́n pa ọ̀rọ̀ wá látọ̀dọ̀ wa àbá ọ̀tádà ọjọ́ nínú àwọn tàbí ẹ̀ tí wọ́n papọ̀ sí lọ́dọ̀ àwọn sọ̀hábà tí wọ́n kéwọ́ lọ́dọ̀ àwọn sọ̀hábà tó lè. àwọn àwọn aṣọ ìkọ́sọ́ ní wọ́n gbajúmọ̀ ní ìṣe ọmọ àbára àbúlá ìbúlọ̀ mọ̀sẹ̀ yìí. àwọn wọn ń sọ wọn ní lọ́sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ sì ni àbára Abdullahi bin Mas'ud wọ́n sì fi yọ ọ́ pé àwọn ọ̀sán bá lọ́kọ̀ náà àwọn tó táwọn ọmọ tọ́pà tó ń sọ tí wọ́n tako ìgbàgbọ́ nínú àlẹ́lùwà ìsá àlẹ́sọ̀rọ̀. Kọ́nà ọ̀dọ̀ ìjì wọ́n tún tako ìnígbàgbọ́ sí ìjì báyà ní mẹ́rin ní àdìyá ìlú. Lẹ́yìn ìgbà tí wọ́n sì ti nígbàgbọ́ sí àwọn àlẹ́bí wọn tó ṣáájú títà àti àwọn bá àtàwọn tó ṣáájú wọn. Bẹ́ẹ̀ bá àyẹ̀wò ní àwọn àwọn tó dìde áwò pé àlẹ́bí ìsá làwọn tẹ̀lé àwọn ìyàwó tí wọ́n ń tẹ̀lé ayọ̀ tó àti ìkọta làwọn tẹ̀lé. ẹni tó pẹ̀lú àwọn tí wọ́n tẹ̀lé ó pa á mú bọ̀ àlàyé wọn ti yọ dáadáa. wọ́n tún wá ní kúndà ìsáájú kúkúrá tọ́lá wí wọ́n ní ìsáájú kúkúrá wọ́n nígbà tí wọ́n àwọn ìlú sáfọ́ lọ ná táwọn ọ̀rọ̀ ọmọ sọ́mọ wá àwọn ọ̀rọ̀ sọ́lá náà dé di ẹgbẹ́ tó bọ̀rọ̀ kúrú ìrọ̀lọ́ tó lókun jù. ìyẹn ló bàá lọ sí pé lánàá a ṣàlàyé fún wa nígbà وإن الله على الإمام يفارقه بين أحد بالأسوة لا على نبي الله تفاجئ نفارق بين أحد منهم وما مسلمون níbi ìdáyé náà a yíó pé àlàyé tí a sọ ní ọwọ́ ọ́tẹ̀ amúníwọ̀nba nínú ìpàgbọ́ eléyìí tí àwọn Yẹ̀húdí tí wọ́n ní tàbí sọ̀rọ̀ láwọn àyọ̀ sẹ́ta. Àbọ̀mọ́ àwọn pé èyí tó jẹ́ ìgbàgbọ́ àlẹ́ àrùn àti ìdàtọ̀lẹ̀ àrùn lórí àlẹ́yìn ní wípé àtàwọn ọ̀dọ̀ sí yóò mọ̀ sẹ́yìn. Tàbí àwọn wọ́n sọ lẹ́nu wọn, àwọn lórí àrùn àkọ́kọ́ ìgbà ìgbà mọ̀ sai ta annabi ne da yake nígbà tí wọ́n bá parí ẹ̀rọ wọ́n yẹ mọ́ta wọ́n darí wọ́n rẹ̀ lórí tó àìsàn lọ́nà ẹ̀lú ojú tó sọ àìsàn lọ́nà yẹn abẹ́rẹ́ bákan náà àwọn àmì tó wọn ta tó ṣe yí pé àwọn kan fà nínú wa tó ṣe yí pé kí àtìgbà ilé àwọn ọmọ tó máa bàbá ọjọ́ kan sí díẹ̀ lórí ilé ọ̀hún títà pọ̀ ilé wọn tó máa bàbá láti ọkọ̀ ilé wọn tó máa bàbá láàrin wọn ọjọ́ kan sí díẹ̀. bí ọkọ̀ ọjọ́ pẹ̀lú bàbáyì àti ọkọ̀ Muhammad ṣe ń sọ yẹn pẹ̀lú ìlú sọ̀rọ̀ àkọ́bí àwọn ọlọ́run lódòdòdò àti gbàgbà ayé tọ́lọ̀ fún àwọn ẹ̀fọ́ àìsàn ọlọ́run aláàbò bèèrè sáwọn ọlọ́run wá ní ọlọ́run ṣe láàánú tuntun fún gbogbo ayé ni ọlọ́run ní iṣẹ́ tá a rọ gbogbo ayé ni ìsáàlà rẹ lárọ sí àwọn sì ní mọ̀ọ́jà àtọ̀ ìlànà àrùn tó bá dára ìkànnì lọ́rùn Afẹ́rẹ́ ti múlẹ̀ wípé ọ̀wọ́ pàṣẹ dòdò ní ètò àbá ìrìnàjò náà lágbá nìkan lọ́rọ̀. Ọ̀pá ni yẹ. Torí ìdí eléyìí, ọ̀rọ̀ yẹn wá sí kẹ́lẹ́ kò jẹ́ káàkiri náà yẹn ìgbà tó yẹ kó ti tìtàn ká Akẹ́kọ̀ọ́ ọkùnrin náà ní Mọ́sálú Nàìjíríà. Owó tó ń bọ̀ wá ẹ̀. ولأن محمدا ولا النبي محمد صلى كان نبيا نبيا القرآن يقول يسأل النبي ولا النبي ìgbéra láàrín yẹn ìdí àrùn lásán ni ọkàn tó lè bọ́ ẹ̀mí èyí tá àgbẹ̀bí ọlọ́run lódodo. torí pé kí ni torí pé ìṣesí rẹ̀ tó ń pẹ́ láàrin ní ọlọ́run àá tí ó máa kọ tí ó máa bà tí ó máa dáa ní ọlọ́run wọ́n máa omi ẹni tó àpèrè wù mí àpèrè fún ara rẹ̀ pé ìsìnkẹ́ wù mí yà nẹ́bì títí máa wà bẹ́ẹ̀ ọlọ́run tó tó bẹ́ẹ̀ òun máa tọ́ bẹ́ẹ̀ mú jáde torí kọ́lọ̀ ti mà wípé àwọn tó wọ́n rẹ̀ sí náà wọ́n mọ̀ àpàrọ̀ ọmọ yìí pé ní dákùnrà ní ìrọ̀rùn rẹ̀ pápá àárẹ̀ àti ẹ̀rọ ìfọ́dùbò kọ́ lára àgbọ́dà sí orí rẹ̀. Wọ́n fi hàn wọ́n pé nínú ọ̀rọ̀ tí àbá àwọn àlùkábọ́rí tí wọ́n sọ mọ̀tẹ̀ sí ìrùn tó ń sàlàyé àwọn ọ̀rọ̀ ìfọ́ wa. Àwọn máa sọ yé bẹ̀ àwọn ìyàwó ní wọ́n sọ fún ìbáraẹni àríwá ìṣẹ́ àrẹ ìṣẹ́láti wọ́n sọ náà lóòrò ìta ọ̀rọ̀ àrẹ ìṣọ́láti wọ́n sọ nípa ìlẹ̀bí náà sáfàrú bá dà ìlú náà lè ní àwọn tí wọ́n sá ìgbàgbọ́ tí wọ́n ta ko tọ́lọ́ ọba lẹ́yìn ìgbà tí wọ́n ti gbàgbọ́ tẹ́lẹ̀ turúkọ́ ìyàwó bí nípìnlẹ̀ wọ́n nígbàgbọ́ sáà lẹ́yìn eléyìí ni tí a bá wa alhassan albasari àtàbá wa kọ̀tádà tí wọ́n ń tà wá gbogbo wọn sọ̀rọ̀ wípé tá a bá kọ̀ pa sáré tó wọn ibi tí ọ̀nà fún tó tara dáre ẹ̀rọ àbá wa ti bá bí lọ́wọ́ mẹsàn-án wọ́n ti yọ̀ àwọn ní ìtara àwọn sọ nìyẹn gbọ́dọ̀ ìdájú kókó wọ̀nyẹn òun ní ìgbà táwọn ènìyàn wá dé nítorí pé wọ́n ta ko òun náà pẹ̀lú àwọn àfihàn àwọn àdúgbò àwọn kẹta àwọn sọ nínú àwọn ọ̀gá tí wọ́n máa ń sọ lẹ́nu láti fi lè ròyìn àgbẹ̀bí sọ̀rọ̀ lọ́wọ́ àrùn sẹ́lẹ̀. ṣùgbọ́n nínú àwọn àbá ìrẹ́pọ̀ sí ẹ̀ nínú àwọn ọmọ tí ń lo àwọn sọ̀rọ̀bà àbú áríà nípa àwọn yẹ̀rú látara lọ̀tọ́ náà rí látàrí bí Muhammadu sallallahu alaihi wa sallam wọ́n kọ́ ọ̀rọ̀ tako ọ̀rọ̀ àkọ́kọ́ náà àwọn kọ̀ jẹ̀rọ aláìsẹ̀ papọ̀ pẹ̀lú bí ìjọ lára àwọn nàgbọ́n náà nínú ìtako tàbí sallallahu alaihi àwọn náà rí ìta ìdí ni wọ́n lè wọ́n sì níta ìkọ́ ti ní túlẹ̀ èyí máa lọ rọ bẹ̀rẹ̀ àti ní ìtànlọ́mọ ààrẹ ìwọ̀sẹ̀ lọ́wọ́ fún bá ti ìdè kútù rẹ̀ ìwọ̀n ìyá mẹ́bù na sọ ní ojú àwọn èyí á ti ní bá ahmed àwọn ọ̀pọ̀ ọ̀rọ̀ nínú wa ẹyẹ sáré wọ́n nígbà tó ti bẹ́ẹ̀ lódodo wọ́n sì máa kà nínú òwe wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá wọn lè lọ́kọ́ pápá òbí àwọn náà ti kúkúrú sí ọ̀rọ̀ náà wọ́n ní ìtọ́rọ̀ tí ó tara lónìí yẹn wọ́n ní pẹ́ náà ní ìsáàdù kúkúrú láti jẹ́ lọ́dọ̀ wọn wọ́n ní tó ń ta ìtọ́rọ̀ kúkúrú wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo máa ń ti ààrẹ kókò lè wọ́n tún bẹ̀rẹ̀ sí ti àwọn onírànà ẹ̀sẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ti àwọn onírànà ẹ̀sẹ̀ nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sẹ̀ tí wọ́n ń dá jẹ̀má nínú ẹ̀ náà ni èyí tó jẹ́ òdodo ní òwe wọn tí bó èyí tó jẹ́ òdodo ní òwe wọn wọ́n bó ìsìláàmù tọ́wà lẹ̀ tọ́wọ́ orí òkòtò àlùkọ́rá lè fi kéde àlùkọ́rá lè fi léyìí ẹ̀yọ̀ kọ́lá kọ́lá lè fi. èyí tí wọ́n ń tà níbi gbogbo láyé òun ọ̀kan náà rẹ̀. àìsí àdégájú òkèrè àì àbùdókèrè wà wà ṣùgbọ́n ìtumọ̀ ẹni ìyàtọ̀ ni sáyẹ́dù rẹ̀ wáyé wọ́n tọ́ka rẹ̀ lọ́dọ̀ ní ìfẹ́ lọ́wọ́ àrùn òṣèlú ẹ̀rọ kọ́kọ́ wọn ta ilé ọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ta tàbí ìjọba yẹn ta ó ti lọ́dọ̀ àgbẹ̀bí àgbẹ̀rọ̀ sọ̀hádà àgbẹ̀rọ̀ sọ̀hádà ó ti lọ́dọ̀ àgbẹ̀bí ìfẹ́ lọ́wọ́ àrùn òṣèlú ara àwọn àṣàyàn eléyìí tí ò sí fún látara eléyìí tààrà ìlú bá tọ̀tí ìlú bá tẹ̀lé ìlú bá wọ́n kí ni ọ̀pọ̀ mẹ́tùmá sí ètò ẹ̀ wọ́n kí sí bẹ́ẹ̀kẹ̀kẹ́ padà wọ́n tún pàdé ìrẹ́yẹ́yẹ́ tó kò sí bẹ́ẹ̀ ara wọn ìgbádùn púpọ̀ wọn ló pẹ̀lẹ̀ pẹ̀lú wọn nìyẹn táàjọ ọdún ìdáni ọjọ́ ọdún àbáàtúmọ́bùn àtàà mọ̀bátí òbẹ́ta àbáàtúmọ́bùn àtàà ẹ̀bá rẹ̀ sọ wọ́n wá ní wọ́sánmọ̀n ọ̀nà ìsàdí àfihàn اللهم فقه في الدين وعلمه ماذا التعويل ما تسمع القرآن يقول أنا بعد ما أنا أنا تتابعنا تفوت Jọba, àwọn sọ fún wa wọ́n ní lọ́jà láti fi jẹ̀rí ilé ọ̀pá aṣọ́rọ̀ kú bára ìṣòro ìjẹ̀dì àmàwọ̀ àkọ̀ọ̀lẹ́kùnkù. Àwọn ní ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí, ọ̀bàjá tó jẹ́ fẹ́ sí ìwà ìlọ̀. Ó pọ̀ kalẹ̀ tó tó pa àwọn tètè nínú ẹyẹ náà. Ṣé ọ̀rẹ́ bọ́ọ̀ náà jọba ti lè fi wípé lọ́yọ̀ ọ̀lá sọ́kà? Tí ọ̀bá ti lè tọ́ka sí ibi tí ń Yẹn tó tó yàtọ̀ sọ́mọ́ ọ̀tẹ́ńtì tí ọba ti lè sọ wípé òun lọ dáhùn. Tó ti lè sọ wípé àrùn náà lọ dáhùn. Àwọn ìṣòro ìlú ẹ̀yìn ìṣe ìbá Òun náà tó àkọ́lé ọ̀nà dáhùn nígbà ní ọmọ nínú ìgbà ìṣèkà ń gbà gbọ́dọ̀ rẹ̀. Ṣùgbọ́n ìdádúkú fúnra rẹ̀ òun náà ní kíni òun náà làwọn èdè àbára ọ̀bádà tí wọ́n jẹ́ ọmọ tó àbára àtìlọ́bù àbáyà ẹni gbogbo wọn. wọ́n lọ́wọ́ tó ti lórí kókòrò wọ̀nyí àwọn àkọ́wé àwọn kókòrò yẹn àtà alákó àlè. Èyí kókòrò yìí wọ́n wà wọ́n lọ́wọ́ sórí ẹ̀ wọ́n lè wọ́n ní níbi àyà tó tẹ̀lé wípé ìnà lọ́dí àtọ́bọ̀rọ̀ àbájọ kò bá ìnà lọ́dí àtọ́bọ̀rọ̀ wà máa rú وهم كفار فلا يقبل من أحد ملء الأرض ذهبا ولن فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو سدى به أولئك الظالمين أبا الذي أنا تصالحني مما علي لدي ومن أي من تطيع أن يهدف ما يتعطى شيء أعني أعلم أن لا تنسكوا nínú àwọn méjìlá tọ́pọ̀ máa àlẹ́ àárùsù nínú ìwé tẹ́ lọ́rùn padà pẹ̀lú àbẹ́rẹ́ padà tó láwọn mọ́kànlá yẹn wọ́n ní àwọn ni ọlọ́ọ̀bà àlejò láwùjọ gbogbo pápá ló bá dà ní mẹ́rin yìí sọ̀rọ̀ pọ́nra sọ́ọ̀sì ọ̀tọ́lẹ̀ yìí pé wọ́n ti torí ìsìláàmù lọ tí wọ́n tó wá ìsìláàmù lẹ̀ tọ́ra òṣèlú ìsìláàmù ṣùgbọ́n pàtí wọ́n gbọ́ èyí pé àwọn onígbùgbù ìṣúwé tó ti gbà padà àwọn bá tí lórí kúkúrú wọn wọn láwọn ló ṣe padà wọn láwọn máa wò ó nàtàrà fún Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ sọ́nà wọn láwọn máa wò bọ̀ àwọn máa wò ó ipe rùbọ́nà tó bá lọ jẹ́ sí wípé àtúbọ́tá ìsìláàmù àwọn ìsọ́nà máa rẹ̀ lọ́sọ́nà tọ́nà tó bá bá ìsìláàmù àwọn ìsọ́nà máa rẹ̀ lọ́sọ́nà àwọn tọ́nà sí ìsìláàmù àwọn onílé kẹ́lẹ́ àwọn ọmọ padà sí kòkòrò àwọn táwọn wà àwọn ọmọ àtọ lórí ẹ̀ wọ́n ní ẹ̀rọ náà bàbá ìgbéra kan àtọ́ àtúntò wa nínú sọ́ọ̀dù bàbá yàrá wa ti fi sí. Orúkọ kí ni ọ̀yọ́ àwọn ọ̀dọ́ fi ṣe déédéé wọ́n ní sábà máa ń wọ táwọn ní àtàwọn bá tò wọn ààrẹ tàbí túbà wọn alẹ́rìgbà ìgbà àtàkà bọ̀ ọlọ́run náà ní tàbí túbà wọn kí ló ń lọ́wọ́ ní tàbí túbà wọn torí wípé ẹtí wọ́n ṣe nígbà ẹ̀sìn yẹn tí wọ́n gbèrè méjì lórí tó sáwọn ọgbà báwọn ọgbà ìgbà bẹ́ẹ̀ náà ìpadà sínú ìsìláàmù wa pẹ̀lú bí ó ń lọ ní ọ̀gá wa ọ̀pọ̀ ọmọ ọ̀dọ́ ní ìdáàmù lónìí ìdáàmù àjọ ayé lọ́pọ̀lọpọ̀ ó dé ọba tó lọ́dún ní wọ́n ọba tí wọ́n ní ìbùsùn ọba tí ń tó ẹ̀jọ̀ làwọn èèyàn pọ̀ sí òun ti dáàmù láwọn bàtà àtọ̀pọ̀ ọ̀rọ̀ ọjọ́ ọjà ìbọn ọmọ yìí nípa wàá pọ̀ lọ́wọ́ tó lọ́wọ́ ti bàgírì tọ́jọ́ wọn kọ́ ní tọ́lá àjọ tó wọ́n ní àwọn àbàkọ́ ní gbogbo gbọ́dọ̀ rẹ̀ àwọn àbàkọ́ àbàkọ́ gbọ́dọ̀ tẹ̀lé lẹ́yìn àbíríkà àtẹ̀yìn ẹ̀ka bájọ́ tó tọ́ka sí pé ọmọ ọdún ìlú tẹ̀lé lẹ́yìn pé báyọ̀ bàbí gbàgbé náà. Ààrí àwọn ìlú ọmọ wọn tó wọ́n ṣe ìfáà lẹ́mìí níbi tó rí bí wọ́n yá tọ́lá lẹ́mìí ìgbẹ́ tó mọ́sánlá sí ẹ̀kọ́ wá tó ìpàdọ́dọ̀ náà lọ. Tọ́kọ̀ bá ti sọ ètò ń bá báyìí pàrọ̀ mọ́sánlá sí. Tọ́lá ní àárẹ̀ báyìí rí. Àwọn tó orúkọ sí ní àárẹ̀, àwọn tó ìta náà fún àwọn tó padà sí ìtọ́ ọgbà láàrín tẹ́lẹ̀ náà ìyẹn ẹ̀kọ́ bá àdúrà láì fún náà. Ọgbà náà ni, èyí tí ó máa ráyè tọ́

pé ṣe fẹ́ ẹlòmíà tí ṣe fẹ́ kó lè fi àpẹ̀lú ìbáyé ìbáyé ìṣòro kò sáyé èyí ìṣòro àdàdà táàpù kí ọ̀rọ̀ ìlú ọjọ́ náà olóyìn òṣè ní ìfẹ́fẹ́ ní ọjọ́ náà kọjá ìjà rẹ̀ ẹ̀ jọba àwọn akókò tá a bá fẹ́ tẹ́ kókò tá a bá fẹ́ tà ẹjọ́ àwọn arúgbàdì lọ́wọ́ àwọn àjọ àjọ ọlọ́run lórí ìrọ̀rùn ọ̀rọ̀ òkúta ìlàjì ayé wa ọ̀rọ̀ ájòsì rẹ̀ bá ṣẹlẹ̀ wá yí ọ̀rọ̀ ibo la lò ó pẹ́ tọ́sí lẹ́yìn ìdí

ti fi ọ̀nà bọ́tọ̀ òdodo tí wọ́n lè gbà ní ẹni tó lọ́wọ́. Àwọn ọ̀bẹ̀rẹ̀ tó wọ́n wọ́n tí àwọn tó fi ìyá lọ́wọ́ fún wa níbi ọ̀rọ̀ yìí. Pátákó lẹ̀, ó ní ọmọ ọ̀sán bí ìgbé láàpò bá làtà ìdátò ọlọ́dún wò nípa títí wọn. Ó sì sọ fún wa nínú àwọn ará mẹ́ta ìkùrá

máa lábẹ́ yorùbá ìṣẹ̀lẹ̀ lọ́sọ̀gbà tí ikú ọ̀bá sì ṣe ìyẹn ni tíwájú nígbà yẹn sọ fún mi àyà ìṣe tó kẹ́rin. Ọ̀rẹ́ ìṣẹ́jú tó wá ọ̀rẹ́ ìṣẹ́jú tó wá torí rẹ̀ ní ìnáyà àmàlú ní àpẹẹrẹ ààrẹ àtà ìdá àtọ̀rọ̀ àjà òkùnrin mọ́ọ̀lù ọ̀rẹ́ ìní ọ̀rẹ́ ìní أولئك أعتدنا لهم عذابا أليما Ọlọ́run àdókọ́ náà, olóòwò ní ìdájú tó bá ẹrú, nígbà tí ó bá burú lọ, ń ṣe lọ ń tẹ́lẹ̀, ọwọ́ kù díẹ̀, ọwọ́ wà lórí ààrẹ ọkú, àbọ́ká ìṣẹ̀kan, àwọn tó sọ ní bẹ́ẹ̀ ọmọ ọmọ mọ̀ ọmọ mọ̀ ọmọ ọmọ mọ̀ gbọ́gbọ́ ọmọ ọmọ mọ̀ kú mọ́ ọmọ ọmọ mọ̀ gbọ́gbọ́ mọ́ obìnrin yà òjò sí lẹ́yìn àwọn alọ́sọ̀tẹ́ ìbọn sílù ọdún báyìí ọyà gbogbo ọ̀rọ̀ sọrí kí nìyẹn oṣù ní bọ́lẹ̀ nígbà yẹn náà oṣù bẹ́ẹ̀ ìjà máa gbogbo ẹ̀ ló ti bàjẹ́ ọ̀sùn wọn bàa bẹ́ẹ̀ máa ẹ̀má ọjọ́ ọkùnrin ní fọ́nrán. Ẹ̀fọ́ rí bẹ́ẹ̀. Òun túbà ọ̀rọ̀ òun wọn. Ọlọ́run lọ túbà ẹni tó bá ẹ̀ kú lọ fún ọ̀yẹ́ tó ń fi tó lò ìgbàtọ̀ ilé kò sí ilé ìfẹ́ àwọn ọmọ ti sì mọ́lẹ̀ òní àà ah, ìbí náà pọ̀ àwọn obìnrin ìgbé ní pátọ̀ wọn ń gbé pátọ̀ ló náà bá ti pọ̀ sí nílé àbúrò ìlọ́ o ọ̀ lọ́pẹ́ ìlọ́ ọ̀lọ́dún yẹn tó bá rí

ó sì pàtó ọlọ́wọ́ rẹ̀ ọlá tí yóò ṣe tàwá sí ìlú ọjọ́ ọlọ́pọ̀ ìrẹ́ ọlọ́run wọ́n lápá ìfẹ́ ṣe sì mọ́ òun ni tẹ́jú ọlọ́wọ́ mi nítorí ìrẹ́ ọlọ́run àbẹ́rù ní pé ìtọ́lọ́wọ́ pèsè ọ̀yẹ́ ìtọ́ta àjúmọ́ ní ọjọ́ ọlọ́run tó dùn mọ́ ṣùgbọ́n ìgbà tó yẹ̀ lónìí ló dúró lórí yẹn èèyàn mélòó ló nígbà tó tó ṣe lórí èèyàn sọ́fà ìjọ ìjọba àbá tó máa ń sọ́fà kí lọ ní ganá kí lọ jùlọ tó lọ ní tó lọ fún àwọn ìsáájú ọwọ́ àwọn onígbọ́nà wọn wọ́n tún ọ̀tá àti nínú ọ̀rọ̀ tí máa wà lórí yusuf àwọn obìnrin yusuf tó jáde sí àwọn obìnrin táwọn ìlú ìgbé àwọn alẹ́gbẹ̀rẹ̀ tó ń dì tàbí ọ̀rọ̀ pé ọ̀sẹ̀ lè bà olóyè ìgbéyàn ńlá mọ́lá mọ̀lá ẹni ká lẹ́yìn ìdúró àdé ìwọ ọwọ wọdà àwọn ni wọn lọ fi nígbà tó wá tó ṣe ṣe ṣe tó lè ṣe mọ àdúgbà tí tó fi ń ṣe tó lọ bá àbọ̀wọ̀ kọ́ tí ò fi sọ́mọ́ àwọn ẹ̀kọ́ wọn tún bá ìṣe ṣe sọ́mọ́ báyìí ìwọ wo wọ́n ti tọ́tọ́ tó lọ bá tó máa tá ilé ọ̀gbọ́n máa tá àtàrà tó

bá ọlọ́run bá tuntun bá rẹ̀ ọlọ́run bá tuntun bá rẹ̀ wọ́n ní yẹ nínú ọlọ́run bá tuntun bá rẹ̀ ọlọ́run bá tuntun bá wọn torí bá burú yẹ wọn àpò bẹ́ẹ̀ wọ́n kà ń sọ lórí alásán ni ẹ̀mí wọ́n sì wá ìjà burú yẹ Tẹ́tí pé ìsinú bọ́dọ̀ láti ní ẹ̀mí òun wọn ti bá burú lẹ̀. Látara bẹ́ẹ̀.

ẹ̀lẹ́ ìgbẹ̀bí náà tààbù àwọn tó bá túbọ̀ ó bá túbọ̀ wọn. Tó máa ń sọ bí ìsàlẹ̀ yìí pé máa ń sòkò bá bàtà ò bá tòwó, ó ò lè gba dúkú bá tiwọn. Kí ló bá? A ń sàlàyé ní ọ̀bá tó bàtà wọn sọ̀rọ̀ bá. Ẹ̀hẹ́ lórí kúkúrú ọwọ́ ti kú lórí ẹ̀ Fọlá yóò rọ́lá ní àárín ní àrùn ìbọ̀nàbá. Ọmọ ní tọ́lá ti jẹ́ gbọ́dọ̀ rẹ̀ yọ́nà. Gbogbo tí wọ́n ní pátá, àbúkà sọ wípé wọ́n yẹn láti bu ìyàwó rẹ̀ ó ti dé ìbù ọ̀rọ̀ tó pé òṣèré pàdé

tọ́jọ́ tó lójú ẹ̀ náà ìpènyẹ náà fà tó fún ìtòhùn tó láyé yìí tẹ́kùn owó yìí bá fi dì Ọ̀rọ̀ ìrọ́mà ló làwọn adẹ́bọ̀n àrí ọ̀pá àmọ́ àwọn tó rí bẹ́ẹ̀ wọ́n àlè ìbọn ti gámájíyà ọ̀pá àmọ́ wọn wọ́n jẹ́ ìyà náà ní torókó ti sọ́ ní bá ń ká ọ̀dọ́ màláyé kò bá ìtọ́jọ́ yẹn ìgbogbo ọ̀rọ̀ ọba bọ́ọ̀sì yẹn bó ṣe pọ̀ tó yẹ ó sì fi làwọn níbi ìyá àwọn ìyá náà ọlọ́wọ̀ nígbà ọlọ́wọ̀ ìta báàbù ọlọ́wọ̀ ìta báàbù ọlọ́wọ̀ máa nà wọ́ bí nà rí wà máa yọ̀ ọ́ ní láti rí òdúsá aláàṣẹ aláàṣẹ sọ fún wa ìṣẹ́ náà ẹni àwọn àbáà wọ́n jẹ́ káwọn àwọn ọ̀rọ̀ tó wọn látòrí àwọn àtẹ́lẹ̀ sọ́lọ̀ lára rẹ̀ sọ́lọ̀ tí ó àti ìsìn náà wọ́n látọ̀rọ̀ àbáà àbùrùwárí ọmọ alábẹ̀ àwọn náà tó tọ̀wọ́ látọ̀rọ̀ àbáà alábẹ̀ ọmọ àbùrùwárí àbáà wọn tọ́nà yóò tó àwọn àtúntà wọn tẹ́lẹ̀ rẹ̀ fún ọmọ ọmọ ọmọ ìsìnkáyé àwọn àtúntà wọn wọ́n ń tàbí olùgbàtà àwọn wọ́n sọ fún wọn pé ṣúdà òun náà òun náà tọ̀ wọn òun ní ìṣẹ̀lẹ̀ ètò ánẹ̀ mọ̀ tọ́lẹ̀ tọ̀dọ̀ àbá ánẹ̀ sínú máa ní àbá ánẹ̀ sínú máa ní gbogbo àwọn àlàmọ́ ètò rẹ̀ lọ́dọ̀ àmọ́bí ayé rẹ̀ lọ́dọ̀ àwọn àwọn ọmọ ọmọ ọ̀dọ́ tó ẹ̀kọ́ ábínà ọ̀tọ̀ àwọn àwọn ọmọ ní jẹ́rẹ̀ bọ̀dọ̀yà ya tọ́lá bá bá wa nígbà tí àmọ́bí sọ́mọ́ bá wa rẹ̀ tó ládé lù màdínà. àwọn ni màmá wọn tó ní kékeré àwọn òbí ìjọba ìyá ọmọ mi ìjókòó máa wà àwọn ni wọ́n sọ wípé àwọn lọ ọdún lọ àwọn tí wọ́n sì sì sọ báwọn pé orí òun tó rí kódà ọdúnjọ́ kan wọ́n sọ wà sí ọ̀nà wọ́n ti lè mọ ipò ọ̀dọ́ àwọn nìsí wọ́n nígbà kan ìjọba ọmọdé ìjọmọdé sí àwọn àwọn àwọn ará ti bá àwọn akẹ́kọ̀ọ́ àwọn ti bá ìgbà àdúgbòrè àwọn tàbí ara àwọn ti tàbí àwọn ẹ̀tọ́ láti wọ́n mẹ́rin ọmọ tó wọ́n jẹ́ látà rẹ̀. Àwọn ọmọ tó lọ́wọ́ àwọn àwọn ọmọ yà àwọn yà àbọ̀ yà àbọ̀. Àwọn yóò yà lọ. Nígbà tí ọjọ́ bá yà sí orí, ti á á wọ́n mọ̀ ẹ̀yẹ́ ẹ̀kọ́ ọmọ ọmọ ọmọ

ìjọmọdé náà wọ́n àti bá tún ṣe èyí ò ní rẹ̀. náà nìyẹn ìwọ́n tó ń bá títí náà tó ìṣẹ́lẹ̀ tó ń kú ní bọ́ọ̀lù ìdìbò kan ẹ̀ka tó ń tó mú tí ń mú lọ́wọ́ ó sì bá níbi ó sì bọ́ sí iwájú ìpàlẹ́ ó sì bàjẹ́ yìí wá látọ̀rọ̀ àdéhùn pẹ̀lú ọ̀wá àrẹ ìwọ̀sẹ́lá láti lè ṣàlàyé ọ̀rọ̀ bá àbábọ̀ yìí kó lè gbé wáyé pé àwọn ará ìlú máa lè kọ́lá àwọn ará ìlú lọ ọ̀rọ̀ àwọn ìlú sọ̀rọ̀ ọ̀wá àrẹ ìwọ̀sẹ́lá kan yàtọ̀ òun rọ̀ làárọ̀ àrẹ ìlú àbábá yọ̀ لو أن لك ما في الأرض من شيء لي أقول نعم أقول أردت بك أعلم من هذا وأنت بسلب آدم ألا تشرك لي شيئا فأتيت إلا أن تشرك لي أيضا وأن تعرف أنا دولة القيامة أنا نرى لك yóò máa ń sọ fún àwọn tí ọ̀rọ̀ wọn jà náà ọjọ́ bí wọ́n àwọn tó rí báyìí tọ́lọ́ ló wọ̀ nípa dúdú bá wọn owó òsì nípa bí ibi wọn. ọlọ́run bàbá wọn ní pé ó ṣe ń pé gbogbo tí ń bẹ́ẹ̀ lọ lórí pápá ẹ̀yìn lẹ́ni ọjọ́ bí pé wọ́n lọ́wọ́ àbá Tòbí ibi ìgbẹ́ tọ́lọ mọ́ ìsìyà ìjọ́. Tọ́wọ́ ní pẹ̀lú ọlọ́. Eléyìí, bá ti sí ara rẹ̀. Èmi ni tí wọ́n ní yìí bá púpọ̀ lọ́wọ́ tó tó wọ́n bí àjẹ́ rí. Sọ̀rọ̀ wípé bí a bá ń tẹ̀lé ayé sí lẹ́pà rẹ̀. Tàbí àwọn afọ́sọ̀tọ́ àwọn ìlàjọ ìṣòro lára kẹ́kọ̀ọ́ látara ti sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ti wà náà. Tọ́lọ́ ló bá tẹ̀lé ayé, wọ́n fa ilẹ̀ alẹ́ ẹ̀kọ́ ó lè jẹ́ báyìí lágbá ọdún kọ́lọ̀ fún ìná yóò wọ́n ta lé yóò wọ́n tó wọ́n lóyún ẹ̀kọ́ jọ tó ọ̀ kò ní mẹ́wàá ọdún ọdún tó tọ̀ bí yóò yẹ ẹ̀wà tó lè lọ ju bí ọkọ̀ lórí wọn fún ọdún wa àpèjúwe náà lè yẹ ọ̀tọ́ ń wẹ̀wọ̀n ó sì ní pápátì yóò àta pápátì yóò lè kó lọ yẹ yóò ti ṣe bí ibi tó lẹ bí ibi kó lọ rọ àpèjúwe náà lè bá ń gbọ́dọ̀ lè yá náà gbogbo tó wọ́n ní yẹ nígbà tó náà yọba ìjá sí yà yóò wá sọ fún náà ọlọ́run tó wá ń sọ ọlọ́run tó wá sọ fún wípé eléyìí tó ti Amẹ́ríkà. Kọ́ gbogbo tó lọ lọ́rẹ̀ pátá wọn lè dá lórí. Kó o bá ọkọ̀ kọ́ yà lójú. Wà á, àwọn ọmọdé lẹ́yìn. Lẹ́yìn kan sórí ìkan tó nù lẹ́yìn. Pátá ọ̀yẹ́. Kọ́ ọkọ̀ kọ́ ìdílé tó nù pẹ̀pẹ̀. Kọ́ ọkọ̀ nìkan sórí ìlú. Wọ́n sọ wípé Tọ̀wọ́dá bá pa òpópó ìlú látà lọ́wọ́ rẹ̀ kọ̀rọ̀ tó wọ́n kọ̀rọ̀ kọ̀rọ̀ kọ́ ìmúlọ tó arúgbọ́ ìlú ọba ẹ̀wọ̀ ìmọ̀ wọ́n kọ̀rọ̀ kọ̀rọ̀ lọ ṣùgbọ́n tó kọ̀rọ̀ kọ̀rọ̀ tó tó yóò ní kápá pé ọlọ́ ti sì ní bu àwọn àkọ́ ọlọ́wọ́ àti ọjọ́ ìwà ìdí àwọn àkọ́ ìparí ìpátá Déjì ìdí ẹ̀jẹ̀ ní mọ́tọ́lá ní òṣèlú ọmọ ìlú yẹn, ọwọ́ àfojú fíìmù bí gbogbo ta yóò ní ìsopọ̀ tó, ìdí àwọn ọmọ jáde náà nìyẹn. Ọ̀rọ̀ àwọn ọmọ ìlú ìjẹta tó bẹ́ẹ̀ rí wípé àwípé ìyá yìí tóbi ọjà gbogbo ibi ìjọ láyé tí òun bẹ́ẹ̀ fi ti yìí lọ. Wọ́n ní bẹ́ẹ̀ wọn máa ta gbogbo ẹ̀ kó wá ti méje sí àbàlẹ̀ ìyá máa jẹ́ ọ̀rọ̀. Àwọn ìgbà àpọ̀jọ kan tẹ́lẹ̀ rí tóbi sí àwọn àmúdìrí ọ̀pọ̀ ìrìnà ọlọ́sọ̀ọ́sọ̀rọ̀ sí àwọn ìtùhálọ́lá ọ̀rọ̀ tó sáré nìyẹn ẹ̀dọ̀rọ̀ ọ̀dọ̀ náà pé àrẹ́sù ní ìgbà áhàwà rẹ̀ ààbà tó bí náà bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ó sì kéré ní ilé ìlọ láyé kọ́mọ́ sí kújúrù náà mo bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n wà lẹ́bí adáhà kọ́mọ́ sí kújúrù sírísì pẹ̀lú ìlọ́wọ́

ikú ọ̀padà mú ọgbó láyọ̀ ọ̀pá ọ̀rọ̀ àdéhùn ọ̀padà lọ. Kí ni kòtò wá ṣe òun wà lẹ̀? Bàbá báwò, wọ́n wá ya ọmọ wa dáàbò àti ló ọ̀hán. Bàbá báwò, wọ́n ya ọmọ wa dáàbò àti ló ọ̀hán. Bàbá báwò, wọ́n ya ọmọ wa dáàbò àti ló ọ̀hán. راحل Màdọ́tàrù, àwọn àṣìkò tó kàrí wá ń lò lọ́wọ́ tó ni yà má kú èdè tí wọ́n lọ ìtẹ̀lé tọ́lọ́ wọ́ra tó pé tọ́lá ló ṣe fún ọ̀tọ̀ ìtẹ́rẹ́ bàbá bárùn àbùkù ní ọlọ èyí tó bá ń ṣe bẹ́ẹ̀ tó bá ti jẹ́ ìyàrá àti ọlọ́wọ́ á nínú ó ti wà nílẹ̀ náà nìyẹn ìyẹn ìfọ́ọ̀tì lọ tó gbà ẹ̀yìn àwọn ọ̀rọ̀ ìfà àwọn ọmọ ẹni tẹ́lẹ̀ àásínù wọn ní ìdíkọ́tò ẹ̀rùgbà wàrí kò sí kọ́lù tóyé wọ̀bá tí a ń gbé lọ àtùgbà bábọ́ àbílò ẹ̀sẹ̀ láti di ìdíkọ́tò tọ́ọ̀tà ṣùgbọ́nà tó tọ́ àwọn aláàbùsí ọ̀tà jọba ọjọ́ ọmọ rẹ̀ ayò ayò wọ́n ti bá ọ̀rọ̀ ní ṣe yìí ayò Àwọn ọmọ ìgbẹ́gbẹ́ ọgbọ́n ọdún tẹ̀síwájú ìlú àwọn tó sọ wáyé ní ètò àwọn òṣèré

ọjọ́ta tó ń bọ̀ ó ṣe nílò bá tẹ́ ọjọ́ ọdún èdè ó ṣe nílò one thousand years bá lè láyé ọjọ́ ìyẹn nìkan tó bá ní one thousand years láyé bá mú jáde ẹ̀ta máa tó ní one thousand láti wá sí gbogbo ọ̀tá wáyé ẹ̀rọ àwọn mẹ́rin kan tó ní one thousand years jáde ó pọ̀ ní pé òfin ni tó ní ọjọ́ ọ̀tá láyé nìyẹn tó tó one thousand years sáré ní ojú méjì ọjọ́ kan àti ẹjọ́ kan wọ́n ti bẹ́ẹ̀ ti kéde

wákàtí kan nínú 1000 years wákàtí kan nínú 1000 years wákàtí kan yẹ ọwọ́ ti one 1000 years jẹ́ ẹjẹ́ ká wọ́n yóò fura àjọmọ́ ẹjẹ́ tó mú alákòójú ìtàn fún àwọn èsì ẹ̀sọ́ yìí ó lè pàtó ohun tí táyé ó bá kó lè fọ́ra á lè fọ́ra ọ̀hún Àwọn àjọ ń bá ayé ọ̀rọ̀ lọ́nà èwú mẹ́ta ọ̀tọ́ ní ilé. Àwọn ìlú ìwọ náà lọ́nà èwú tó fi wà yẹn náà wà ní wọ́n tó tó sì gbẹ̀yìn náà ni. Wọ́n ní ọgọ́ta tẹ́tẹ́ ẹgbẹ́ bá náà lọ́sẹ̀ lórí ìlú rà ẹ̀tọ́tẹ́ àbáríta ẹgbẹ́ yẹn jẹ́ orí. Tẹ́tẹ́ làwọn kan jẹ́ orí tẹ́tẹ́ tó máa wà síbọ̀ náà. Wọ́n ní láti bọ̀ àyà rìbá èlé ẹgbẹ́ òṣèlú fún olè lówó láyé ìpaná tó náà fọ́. ọlọ́run tó wọlé àgbẹ̀yà rẹ̀ nínú àwọn ìta ọmọ tí fáwọn ọmọ ní pé tí wọ́n bá ti lè ráyè bí ẹni tí yóò kọ ní wọ́n máa fi oníṣọ́pọ̀ lórí wọn. tọ́wọ́ wọn wọ́n ní ọlọ́ọ̀bà àdójọ́lá yóò bá tó bá àtàrí yìí pé àá ẹ̀yìn wọ̀nyí ìtumọ̀ béèrè lọ́wọ́ yín ó rọrùn tó lẹ́yìn lọ ìka kékeré mo béèrè lọ́wọ́ yín tí mo béèrè lọ́wọ́ yín òun náà lẹ́kọ̀ọ́ mọ́ mo rògbò pẹ̀lú ìgbọ̀

million, 100 million. Only only ẹ̀tọ́jú 100 million. Ẹgbẹ̀rẹ̀ ẹ̀lọ́pọ̀ sí 100 million. Ó sì ọrụ ó fún àwọn 100 million yìí. Ọ máa lọ látara àwọn adápẹ̀lú òkèkèrè. ọ̀rẹ́ ti yẹ̀ yìí ọwọ́ ẹ̀ka sì fi ọmọ ọ̀tá lóṣooṣù títí tí ó fi di ọdún mẹ́wàá ọdún mẹ́wàá lójú ta wọ́n ọdún mílíọ̀ ó sì máa tàn tó tó ń bà á sí kí àkọ́kọ́ lórí ẹ̀. náà ẹni ká wọ́n ṣe wọ́n ọjà àwọn ọjà ọmọ ìlú ọkẹ́rẹ́ ọmọ bákan náà wọ́n sọ fún bákan náà ọmọ ìlú ìjọba ní sí ní fà ó ti lẹ́yìn oṣù mẹ́ta pé ẹ̀rọ bá yá oṣù mẹ́ta kí wọ́n á ṣe oṣù mẹ́ta. ẹ̀jẹ̀ bá wọn bá ní ìlú ọ̀lọ́wọ́ kan fún ọ. Ó sì bẹ̀rẹ̀ síta alábòrí náà. Àbáwo oṣù mẹ́wàá péré náà làwọn olùkọ́. Kí wọ́n láti lọ lọ́gbà, àbóṣù mẹ́wàá péré náà láwùjọ fún Jọba, pẹ̀lú oṣù mẹ́wàá ni wọ́n ní lẹ́yìn oṣù mẹ́wàá yìí.

àmùkàn ní tọ́pàdé kan tọ́pàdé jẹun tọ́pàdé tó àwọn àdúgbò kù tó lọ́wọ́ àdúgbò ìyẹn ọdún mẹ́wàá lọ́wọ́ àdúgbò yìí kò sábà àwọn ọdún mẹ́wàá àwọn àdúgbò yìí lọ́wọ́ lẹ́sẹ̀lẹ̀ àbúrò ìbọn ọdún mẹ́wàá ọ̀dọ̀gbọ́n náà ń sọ ní ọdún mílíọ̀n oṣù mẹ́ta títà yẹn ní oṣù bẹ̀rẹ̀ sí fún ọ ọdún náà ń sọ èdè fún ọ oṣù nípa títà kọkọ lẹ́yìn rẹ̀

tọ́wọ́ àwọn tí kí n kọ́kọ́ pé wọ́n ti ọwọ́ ta ìtọ́jú òbí ká ìsọ̀ ìlọ́rọ̀ wa Ìlànà ti yára ha mọ̀rọ̀ ní ìlànà ti yára ha mọ̀rọ̀ ní ìtọ́lẹ̀ ìgbà ìgbà ìgbà ìlú nítorí láti múra. Aláàbíjọ́ ọ̀rọ̀ pàtà ìwà pẹ̀lú ìfọ́ ọlọ́ òun náà kọ́kọ́ sọ̀rọ̀ lọ́ta rẹ̀ lọ́la látọ́gbọ́ sí ayà tá a àwọn àyíjọ bàbá بما في قاتل جهران فأتوا إلى ربكم تقلبون أطيعوا وأطيعوا ولا تبتلوا أطيعوا وأطيعوا ولا تظلموا وأنتم إلى ربكم ترجعون pé àgbà lọ́wọ́ lọ́wọ́ bá bí Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله الله